ẹ̀yin èèyàn ilé ìwò lọ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ńkọ́ gist tẹ̀lé bí a ṣe gbọ́ wọ́n ní Dr Elizabeth wọ́n ni wọ́n ti kúrò nínú palace o ìpè wọ́n sọ̀rọ̀ sí kábíyèsí ìpè kábíyèsí ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìpè kábíyèsí náà jẹ́ kí àwọn olórí yìí kan máa rí dínkù làwọn nínú palace ìpè gbogbo nǹkan tí àwọn ṣe láti mú pé Naomi àti kábíyèsí wà kí wọ́n wà tògẹ́dà wọn ní pàbó ní kábíyèsí jẹ́ kó já sí ipe inú àwọn ò dùn sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé kábíyèsí ló fà á tí Queen Naomi fi kúrò ní inú palace. wọ́n ní Dr. Lizzie sọ fún kábíyèsí wípé ìgbà tí kábíyèsí fẹ́ àwọn tí àwọn bí kábíyèsí wípé ṣé kábíyèsí wọ́n fẹ́ divorce Queen Naomi ni wọ́n ní kábíyèsí ní rárá wípé àwọn ò lè do without Queen Naomi wípé ìtorí ẹ̀ ni àwọn fi gbé ìgbésẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ sí bẹ̀kún Naomi kí wọ́n rí tó ti lọ ayé kábíyèsí wọ́n nítorí àwọn mọ̀ wípé tí àwọn ò bá ṣe nǹkan tó yẹ kí àwọn ṣe yìí wípé inú kábíyèsí ò ní dùn wípé ayọ̀ kábíyèsí ò ní kún wípé nítorí ẹ̀ ni àwọn fi gbé gbogbo ìgbésẹ̀ yìí wípé ṣùgbọ́n ìgbà tí àwọn ṣe gbogbo nǹkan táwọn ṣe yìí tán títí kábíyèsí wá bẹ̀rẹ̀ wọ́n wá ń fi nǹkan pamọ́ wọn ò jẹ́ kí àwọn ọmọbi tán ń lọ lórí ọ̀rọ̀ àǹtí wáyé wípé kì í ṣe pé bóyá torí àǹtí wáyé bímọ òun ni ó ń bí Queen Naomi nínú wọ́n ní kì í ṣe torí ẹ̀ wọ́n ní nǹkan tó dùn Queen Naomi ni pé kábíyèsí mọ̀ wípé àǹtí wáyé ó lọ́wọ́ nínú bí àwọn àti Queen ṣe jà wípé kábíyèsí dẹ̀ mọ̀ wípé àǹtí wáyé ló ṣokùnfà bí Queen Naomi bí wọ́n ṣe kúrò ní inú palace tí àwọn àti kábíyèsí jà ipe ṣé ó wá yẹ kí ó jẹ́ àǹtí wáyé ni kábíyèsí máa máa fi ọ̀rọ̀ ẹ̀ pamọ́ fún Queen Naomi ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o wọ́n ní Dr. Lizzie bínú wípé nǹkan tí kábíyèsí ṣe wípé kò dáa nǹkan tí kábíyèsí dẹ̀ ṣe tí ò dáa òun ni wípé wọn ọ̀nà tán fún Queen Naomi wípé tó bá ṣe àwọn náà àwọn náà máa bínú wípé ìgbà tí àwọn dẹ̀ bi kábíyèsí lọ́rọ̀ yìí wípé kábíyèsí ní àwọn ò mọ̀ wípé àǹtí wa hé ó serious nípa ọ̀rọ̀ oyún wọ́n ní nǹkan tí Dr. Lizzie sọ nìyẹn allegedly ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà ti mọ̀ wípé láti ìgbà tí Dr. Lizzie ti wọ inú palace every time la máa máa sọ ọ́ ẹ̀yìn Queen Naomi ni wọ́n wà ẹlòmíì máa ní ẹ kí ló dé tan trust Dr. Lizzie ẹ wò ó ẹ jẹ́ kí n sọ fún yín ẹni tí ó yẹ ká trust ni Dr. Lizzie nítorí pé Dr. Lizzie ṣe ojú wọn dẹ̀ ṣẹ̀yìn ìtorí ẹ̀ la fi ń trust Dr. Lizzie kì í ṣe gbogbo obìnrin ló lè ṣe bẹ́ẹ̀ gbọ́ngbà tí wọ́n dẹ̀ ti decide pé àwọn fẹ́ ṣojú àwọn fẹ́ ṣẹ̀yìn Queen Naomi dandan ni ká trust Dr. Elizabeth ẹ̀yin ẹ̀yin ṣùgbọ́n kí a tó parí gist ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o tuntun dé àgbẹ̀ tuntun dé àgbẹ̀ tuntun dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist mashola tún oh, o àtúndé mashola gist tv. Babátúndé. ẹ̀yin èèyàn lé àdúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì yín lórí Mashola Gist TV yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé tẹ́bà tí subscribe ẹ̀ subscribe o kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell so that tá a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn l nílé bí a ṣe ń sọ lọ hmm, ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan kékeré wọ́n ní Dr. Elizabeth bínú ipe Dr. Elizabeth bínú ipe kí ló dé tí kábíyèsí fi ṣe nǹkan tán ṣe yìí kí ló dé tí kábíyèsí tí wọ́n fi láwọn fún Queen Naomi pé ẹ̀wọ̀n àǹtí wáyé ó expect ọmọ o pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò bá má ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ nǹkan tí a gbọ́ nìyẹn allegedly tán ni Dr. Elizabeth wí ẹ̀yin náà mọ̀ wípé Dr. Elizabeth wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n take nonsense bí ọ̀rọ̀ bá ṣe rí ni wọ́n ṣe máa sọ wọn ò àìdí fẹ́lẹ̀ǹtì wọn ìtorí ẹ̀ lẹ́fi rí tí wọ́n máa bá wọn àwọn olórí yìí. àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ sínú palace. gò nínú palace tó yẹ pé jẹ́jẹ́ wọn ni wọ́n lọ the only person tó tó close mọ́ ni Dr the only person tó close mọ́ òun ni Queen Naomi nínú palace kábíyèsí. tó dẹ̀mẹ̀ pé Queen Naomi ò ń ṣe èèyàn tí ò dáa tọ́mọ̀ ìpè inú Dr. tọ́mọ̀ ìpè inú Queen Naomi dáa ìpè àdúrà dẹ̀ ni Queen Naomi fi ń ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin èèyàn lé wọ́n ní Dr. Elizabeth bínú bí a tún ṣe gbọ́ wọ́n ní Dr. Elizabeth kẹ́rù wọn o wọ́n náà ti kú òun palace o another gist nìyẹn o wọ́n náà kẹ́rù wọn wọ́n náà kúrò nínú palace wípé nǹkan tó fi mú Queen Naomi táwọn fi ojú jọ kúrò nínú palace àwọn gan máa kó ònú palace wọ́n ní bí Dr. Elizabeth bí wọ́n ṣe bí inú tán kúrò ònú palace nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tá à ń gbọ́ yìí o wọ́n ní Dr. Elizabeth kẹ́rù wọn wọ́n ti kó ònú palace nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ẹ̀yin èèyàn lé àwọn gist tó kù màá ṣe ní abala kejì ọlọ́run elédùnmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun ni pé Dr. Elizabeth ti bínú kúrò nínú palace wọ́n ní pé bí a tiẹ̀ tún ṣe gbọ́ gan wọ́n ní kábíyèsí ní pé ṣé Dr. Elizabeth ṣé wọ́n mọ ibi tí Queen Naomi wà wọ́n ní nǹkan tó bí Dr. Elizabeth nínú gangan nìyẹn ipe báwo ni kábíyèsí a ṣe máa bí àwọn ẹgbẹ́ sáwọn ọmọ ibi tí Queen Naomi wà wípé ṣé Queen Naomi jẹ́ bí ọmọdé wọn lè take decision fúnra wọn ni wọ́n ní bí Dr Elizabeth ṣe lọ kó gbogbo ẹrù wọn nìyẹn tán kúrò ní palace ipe kábíyèsí ò trust àwọn ipa wọn ò lè bá ẹni tí ò trust àwọn gbé ẹ̀yìn èèyàn lé ọlọ́run á máa ṣàánú wa lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin èèyàn mi ọlọ́run á ṣàánú wa lórí ọ̀rọ̀ yìí ṣé ẹ máa pé the only person tí kábíyèsí fojú jọ òun náà ni Dr. Elizabeth nu palace yẹn ti pe náà mi ò bá sí níbẹ̀ ṣé àwọn olórí tó jẹ́ pé tán bá ti wọnú palace bí wọ́n ṣe máa máa lọ bribe gbogbo àwọn tó ń so oúnjẹ tán máa máa fi nǹkan sínú oúnjẹ náà máa ń ṣe ẹ̀yin náà ẹ mọ gbogbo nǹkan tó ti ṣe nínú palace bàbá wẹ̀rin là tó jẹ́ pé wọ́n ní láti máa fáyà kúkù kán fáyà gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú palace yẹn ni òun ni ó tún ti ṣẹlẹ̀ a tún ti padà sí abala kínní ibi tá a wà tẹ́lẹ̀ orí ẹ̀ la tún padà sí. ìgbà tí Dr Elizabeth àti pé Naomi tán ti mú make sure pé everything ti wà okay inú palace yẹn ìgbà yẹn ni bàbá wa tún wá lọ gbégbèsè tó yẹ tó yẹ kí a dákẹ́ ká má sọ nǹkan míì kó tó wá di pé ọ̀rọ̀ ó tún wá di bó ṣe rí ní ìsìn báyìí tí Dr. Elizabeth kò ní palace ta ni kábíyèsí fẹ́ fojú jọ ta ni kábíyèsí fẹ́ fojú jọ àfikọ́lọ̀ ń ṣàánú wa ẹ̀yin èèyàn lè má tún mú update gist wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o ní ilé lóko àti lẹ́yìn òdì new subscribers ẹ ṣé àdúpẹ́ ní ọwọ́ yín ẹ̀yin old subscribers àdúpẹ́ àtọ́pẹ́ dá fún gbogbo support bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ ń like tẹ́ ń comment gbogbo ẹ̀ la rí ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé báyìí máa yọrí sí rere ọ̀sẹ̀ tuntun tá à ń wọ̀ lọ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín ò ní agbára ọlọ́run ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o god bless you all Mashola Gist TV love you. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí